àkórọ o. o. ọ̀jire. mo dúpẹ́. èmi lọ́nà lè mú gíyọ́ ọ̀run ṣe. n lè mú mọ́lé ni. níbo tẹ lọ́nà lè mọ́lé ẹ̀ ọ̀hún sí. lérí yanrìn lẹ́bàá odò ń bẹ̀ ni. mo fẹ́ sọ ìtàn kan fún ọ nípa àwọn méjì kan yóò fẹ́ mọ́lé láti inú bíbélì. tó máa sọ ọ lọ. jésù ló sọ ìtàn yìí ọkùnrin kan yóò lọ́gbọ́n wà ìkókù sàn sòmùgọ̀ ọkùnrin yóò lọ́gbọ́n òun fẹ́ kọ́lé ó wí lémi ọ̀hún owó gbọ́dọ̀ dáa ó sàn gbọ́dọ̀ jẹ́lé yóò jíire ó wí ìyẹn kọ sí rí àpáta èyí ń bẹ lẹ́bàá odò nígbà yóò kọ tán ó wí ha ò dáa nígbà yóò ṣe òjò dé nígbà ó yá èfúfú fẹ́ gbùgbùgbùgbùgbùgbù gbogbo omi odò bẹ̀rẹ̀ sí ru bàlà àmọ́ ilé ọ̀hún dúró wámúwámú kè nítorí wí wọn kọ sí rí àpáta níbi yóò dáa. tó mo gbọ́ ní ìsìn aṣọ mi nípa òmùgọ̀kún ó kù. <laughs> òmùgọ̀ ni nítòótọ́ iye rẹ̀ ni yógọ̀ tó bá ń rí ó kọ́ lékora rẹ̀ nítòótọ́ àmì ìrìyànrìn ló kọ sí lẹ́bàá odò. nígbà yóò kọ tán ó wí ha ilé yóò dáa gbáà ni mo kọ́ yìí nígbà yóò yá òjò dé wọ̀ọ́ nígbà yóò yá odò ń kú ó máa ń bá gbogbo lé lọ ó máa ń gbà ó máa ń gba gèdè àwọn dúró ló bá wọ gbogbo lélulẹ̀ wọ̀. ọkùnrin ọ̀hún kíbò sí síta yéé yéé yéé mo màmá dígbèsè o gbogbo léyìí mo kọ́ ló dòrú lọ yìí o. gbogbo léyìí ọkùnrin yá máa wó pátápátá nítorí wí èrìyàn rìn ní ẹkọ sí lẹ́bàá odò. ọ̀rẹ́ mà òmùgọ̀ pátápátá gbáà mà tiẹ̀ lọkùnrin ọ̀hún jésù á wí gbogbo nǹkan yóò gba ọ̀ràn ń gbọ́ ìyẹn sì ń ṣe gbogbo nǹkan yóò ń wí á dàbí ọkùnrin yóò kọ́lé rẹ̀ sérí àpáta nígbà yẹn bá kú àyò kìsẹ́ni yé lọ́rùn àpáàdì nínú wọn gbogbo wọn yányán ọ̀run rere ni wọ́n ń lọ níbi yẹn ti máa lọ lè sinmi láéláé jésù kristi làmúwé àpáta yóò lé koko òun gbogbo ẹ̀ṣẹ̀ wa làmúwé yan rìn ó fẹ́ mú ọ kúrò nínú ẹ̀ṣẹ̀ òun kí á wẹ gbogbo ọkàn ẹ mọ́ nígbà òun ọ adúró lérí jésù kristi bí léun ti ṣe dúró lérí òkúta ẹ fi gbogbo ẹ̀ṣẹ̀ yín ń lẹ̀ hàn ẹ̀ dáa bẹ́ẹ̀ bá ń tẹ̀lé hàn nígbà ẹ bá kú ọ̀run apá àdìlẹ̀ ń lọ jésù wíhàn èèyàn ló dípò ilé méjèèjì yìí ń bẹ nínú ìtàn yóò sọ wọ̀hún ìhàn ilé méjèèjì lẹ̀ fùfú fẹ́ lù ìhàn méjèèjì sì ló dókó tabẹ́ hàn báwọn náà lọ́lọ́run ẹ̀dán gbogbo ṣẹ́ wa wò níjọ́ kan ìhàn yìí ń bẹ nínú ẹ̀ṣẹ̀ àì dàbí ọkùnrin yìí lé rẹ wóhun àìkọ́lé lérí ìpìlẹ̀ yóò dàbí àpáta ìhàn ń gbé ayé gẹ́gẹ́ bí ìlànà èṣù gbogbo wọn ní jìyà ẹ̀ṣẹ̀ wọn nígbà yẹn bá kú àmọ́ ilé yìí ń bẹ lérí àpáta wọn kì í ṣe wúko báwọn náà níbẹ̀ yìí náà bá gba ọ̀ràn jésù gbọ́ ẹ ní jìyà ẹ̀ṣẹ̀ yín nígbà yẹn bá kú jésù kristi ní ajẹ́ ìpìlẹ̀ yín ọ̀rẹ́ mi jésù fẹ́ràn ẹ púpọ̀ ó kú lérí igi àgbélébù kele gbà ọ́ là kó nínú ẹ̀ṣẹ̀ ẹ. gbogbo ìtàn ẹ ọṣọ ẹ pátápátá ló wọ̀ mí létí ó ṣàn dáa èmi ìfẹ́ ṣe bí ọkùnrin òmùgọ̀hún yẹn mọ́kàn mi kò jésù yẹn ṣàn máa ṣe gbogbo yóò bá wí